seven Fresh FM 107.9, oh seven Fresh 107.9 oh seven point nine FM oh oh lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. sísọ tó wọ́n ní kango kango báyìí lòun agogo bẹ́ẹ̀ ni dùgbẹ̀dùgbẹ̀ làágbóhùn ti ṣẹ̀kẹ̀rẹ̀ bóṣù màrìbáyọkẹlẹ kí wọ́n lóyìnbó ó di dandan káwọn tí bá wà ní ọjọ́ ta kí wọ́n rí kedere ni ìròyìn tá a pè ní ó sísọ náà túrè o òun yọkẹlẹ kì í lọ́sàn tòní ìkànnì fresh one zero oh seven point nine fm nílùú abẹ́òkúta ń bí nípínlẹ̀ ogun òun ti ń láǹfààní láti máa gbọ́ wa ibi làwa wà ó táwa ti ń dá keke lókè àníbílàwà tá a ti ń dábí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe ẹ ti mọ̀ wípé bá aago kan àbọ̀bọ̀ bá ti ṣe bẹ́ẹ̀ tóró kango kango kango bíi ta gogo lẹ́yìn máa ń láǹfààní láti fetígbéyàwó òròyìn eléyìí tọkọ sísọ tí sì tó máa gbẹ̀nú tán a tún ti dé o lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wà lórí ìròyìn túndé amzat ló kọ́ mi bàbá àwọn ọmọ yín rèé òun náà ló ń kí í káàbọ̀ sórí àkọ́tún ìròyìn eléyìí tọkọ sísọ fún tọ̀sán tòní èmi àti tí mi nìkan la wà lóde ìròyìn lọ́sàn-án tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹ ti mọ̀ wípé àwọn kókó kókó kókó eléyìí tọba kọ́kọ́ sodo sínú ìròyìn tọkọ sísọ àwọn náà la kọ́kọ́ máa ń ṣe bẹ́ẹ̀ tá a máa di wọn sí létí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ̀wé ẹ̀ kókó ìròyìn àkọ́kọ́ tọkọ sísọ tí wọ́n kọ́kọ́ máa láǹfààní láti di sí létí lọ́sàn-án tòní wọ́n ní ọjọ́ gbogbo ń tolè bẹ́ẹ̀ mọ̀mọ́ ní ọjọ́ kan mọ̀mọ́ ní tó lóhùn nípínlẹ̀ wo nìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ nípínlẹ̀ delta ni níbẹ̀ ló jẹ́ pé ọkùnrin kan tó jẹ́ pé ìkan lára àwọn gìrìgàn kó adigunjalè tí wọ́n ya kànáńjágbá nípínlẹ̀ delta wọ́n mọ̀mọ́ ṣekú pa ò ẹ pé kí ló ṣe ọlọ́ọ̀dẹ́gunjà àwọn èèyàn ló lè lára tó tún wá kọ sísọ lórí ọ̀rọ̀ rẹ̀ ni pé lọ́sẹ̀ tí ń bọ̀ yìí ó ní adigunjalè eléyìí tí wọ́n yìnbọn pa ẹ̀ ni ó ṣègbéyàwó àbẹ́ẹ̀rí pọkọ sísọ o láti ìpínlẹ̀ Delta ẹ jẹ́ kí n tún tara ṣàṣà kí n tún lọ múròyìn tọkọ sísọ míì nípínlẹ̀ Benue níbẹ̀ làwọn tá a mọ̀ sí Fúlàní darandaran ni a ti lọ kọlu àwọn èèyàn agbègbè kan nípínlẹ̀ Benue o wọ́n sì ṣekú pa àwọn èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni wọ́n tún jẹ ẹnìkan gbé o ṣe ẹ̀tún rẹ̀ pọkọ sísọ láti ìpínlẹ̀ Delta ẹ jẹ́ kí n tàtàkùrò lọ sí ìpínlẹ̀ wo tún ni ẹ jẹ́ kí n tún lọ sí ìpínlẹ̀ eléyìí tó jẹ́ ìpínlẹ̀ Ondo ìròyìn tọkọ sísọ kan wà ń bẹ̀ tó ṣẹlẹ̀ o níbẹ̀ ni ọwọ́ sìnkú àwọn èèyàn mọ̀mọ́ títí arábìnrin kan obìnrin ni a ń rí nílé bábà gẹ̀rígẹ̀rí o níbi títí ń kó irun àwọn èèyàn títí ń ṣàjọ èmi ní òfin àwọn èèyàn tí ń ṣàjọ ṣe wọ́n wá mú obìnrin pẹ̀lú bàbá kan ẹni àádọ́rin ọdún seventy year old èmi ni bàbá yìí ní í ṣe pẹ̀lú obìnrin tí ń sarun àwọn èèyàn lé bábà kí ni òfin ṣe ẹ gbọ́ lọ́sàn-án tòní orí kókó ròyìn tọkọ sísọ náà mo sì wà tí mò ń máwọn kókó ń kókó kó kí ròyìn tọ̀sán tòní kọ́mọ̀bà dí kókó mọ́ mi lọ́wọ́ ni ẹ̀ tún ní pé ní bonite mu ẹ jẹ́ kí n tún tara ṣàṣà kí n lọ sípínlẹ̀ Kano ìṣẹ̀lẹ̀ tọkọ sísọ tọ́ka rúmi tó ṣẹlẹ̀ ńbẹ̀ o àwọn tọkọtaya kan mọ̀mọ́ ni wọn ò so pàǹpápọ̀ lórí iṣẹ́ eré o ẹ̀yìn pé sẹ́wò wọn so pàǹpápọ̀ sí àwọn méjèèjì sì so pàǹpápọ̀ wọ́n sì ra ọmọ tuntun jòjòló ẹ̀jẹ̀ ọ̀run wọ́n là á lówó tó tó ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náírà nine hundred thousand naira ní ara odidi ọmọ kan láìsè búrẹ́dì wọ́n wá gbé ọmọ yìí láti ìpínlẹ̀ delta wọ́n tàtàkùrọ̀ ẹ̀ lọ sí ìlú kano èmi lọ́wọ́ àṣẹlẹ̀ táwọn tọkọtaya ti ń ra ọmọ yìí ẹ̀ tún gbọ́ lọ́sàn-án tòní bọ́ bá ti ṣe ń lọ. tó níwọ̀nba àgbà tí mo ti ka àwọn kókó kòkò kókó ilé ìtòsùn yọ̀ọ́nù ròyìn tọkọ sísọ fún tọ̀sán tòní tí mo ti kà á sí ilé títán ẹja kọjá lọ sókè lọ́nà à ń padà bọ̀ o kò sí sọ. ìmọ́tótó ní borí àrùn mọ́lẹ̀ wọ́n yẹ ṣe borí ooru àyíká tó jíire ní ṣàtọ́kùn fàlàáfíà ẹ jẹ́ ká tọ́jú ilé ká tọ́jú ara wa ká sì tún tọ́jú àyíká wa pẹ̀lú káàrùn àtàìsàn ó lè bá a jìnnà sí wa Fresh FM ló ní ìmọ́tótó ṣe pàtàkì. padà sórí ìròyìn tó kọ sísọ láti ìkànnì fresh one zero oh seven point nine fm abẹ́òkúta mo ti dín àwọn kókó ìròyìn tó kọ sísọ mo ti dín wọn sí létí lẹ́ẹ̀kan ṣe wá ráwọn ẹ̀kọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kà sí létí báyìí lọ́kọ̀ọ̀kan ìjẹ̀jì ni ẹ jẹ́ kí n kọ́kọ́ mu nípínlẹ̀ wo ni nípínlẹ̀ kano níbẹ̀ lọ́wọ́ sìnkú àwọn àjọ kan tá a mọ̀ sí isba lọ́wọ́ wọn ti ti àwọn tọkọtaya méjì o wọ́n ní wọn ò sòpàǹpàpọ̀ lórí iṣẹ́ gidi wọ́n so pàǹpá pọ̀ láti lọ ra ọmọ tuntun jòjòló ẹ̀jẹ̀ ọ̀run nípínlẹ̀ delta wọ́n sì gbé wá sípínlẹ̀ kano ẹ̀yìn pẹ̀lú wọn rọmọ ẹ gbọ́ ọ ní í ṣe lọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ tọkọ sísọ o pẹ̀lú báwọn tọkọtaya kan eléyìí tí wọ́n porúkọ ẹni tí í ṣe ọkọ ìyàwó ní salome wọ́n ní salome ló kọ arákùnrin yìí o ìyún ignas salome wọ́n ní tòun tìyàwó rẹ̀ òun náà wọ́n so pàǹpá pọ̀ nípínlẹ̀ delta wọ́n ní wọ́n lọ bá arábìnrin kan tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùtọ́jú aláìsàn tá a mọ̀ sí nọ́ọ̀sì nílé ìwòsàn kan eléyìí tó wà nílùú àṣàbà nípínlẹ̀ delta ibẹ̀ wọ́n ti lọ bá obìnrin tá a mọ̀ sí nọ́ọ̀sì yìí o wọ́n nígbà wọ́n dọ́dọ̀ nọ́ọ̀sì òun náà wọ́n jọ dúnàádúrà o wọ́n ní nọ́ọ̀sì lọ́wọ́ ta ọmọ tuntun jòjòló ẹ̀jẹ̀ ọ̀run lọ́tàá fún wọn o ìyẹn ò lówó tó tó ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náírà nine hundred thousand naira iná wọn tó didi ọmọ o ọmọ tó tójú òlò ẹ̀jẹ̀ ọ̀run wọn nígbà wọn tà fún wọn tán làwọn tọkọtaya yìí ni wọn bá tàta kòrò láti ìpínlẹ̀ delta ń lọ àṣà àbàtì wọn ti ra ọmọ ni wọn bá mórílẹ̀ ìpínlẹ̀ kano wọn ni lákòókò tí àwọn tọkọtaya tí wọn ti gbé ọmọ ìdání ni wọn wá wà níbùdókọ̀ kan ìyẹn ò nípínlẹ̀ kano wọ́n nígbà wọn ti wà ń bùdókọ̀ yìí pẹ̀lú ìrètí pé báwọn ńgbà wọn ti wọ̀ pínlẹ̀ Kánò tán káwọn ó tún tàpapòrò lọ sílùú táwọn ọba lọ tẹ̀dó sí ìyàn nílùú nípínlẹ̀ Kánò ńbẹ̀ wọ́n ní ibùdókọ̀ tí wọ́n wá ń pínlẹ̀ Kánò ibẹ̀ ni àwọn èèyàn eléyìí tí ẹjọ́ wà nú ọkọ̀ tọ́rọ́ kò tí ì gbéra wọ́n sì ń lóòdù lọ́wọ́ ní èrò tí ìkúnnú ọkọ̀ ìyún bọ́ọ̀sì akérò wọ́n níbẹ̀ wọ́n ti ń ṣàkíyèsí ìpè ní ìsìlọ́mọ́kà ń ké tí ń rin sìn táwọn èèyàn sì ṣàkíyèsí pọ́mọ́ tuntun jòjòló ẹ̀jọ̀rún ni wọ́n ní níbẹ̀ lẹni tí í ṣe ìyàwó arákùnrin tí ẹjọ́ sùn pàǹpápọ̀ ra ọmọ tuntun jòjòló ẹ̀jọ̀rún ní nine hundred thousand naira ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náírà níyàwó rẹ̀ bá ń gbìyànjú ní díbọ́n bí ẹni pòun ló ń bímọ ní bá ń gbìyànjú láti fún ọmọ lọ́yàn wọn ní lákòókò náà ni àwọn èèyàn sáà rí pọmọ sáàsì ń ké náà ni làwọn èèyàn sáà ń kígbe ìyá àbúrò ẹdọmọ ìlóhùn ẹdọmọ ìlóhùn ẹ ti ń fún ọmọ yìí ní punishment bí àṣà àwọn eléèbó ẹ ti ń jó jìyà pọ̀ kọ̀yẹ́ kọ́mọ tuntun báyìí ọmọ ké tó báyìí ó lè fa kára rẹ̀ ọmọ gbóná tà báwọn nǹkan míì sílà ẹ bá wa dá a lóhùn wọ́n nígbà àwọn èèyàn wá wò dáadáa pé arábìnrin gbogbo bíi ti ṣe ń gbìyànjú láti fún ọmọ ní oúnjẹ àyà àwọn obì tí a máa ń fọmọ wọ́n ní gbogbo bíi ti ṣe ń gbìyànjú ní ẹ rí i pé pàbó náà ní ń já sí làwọn tí wọ́n wá jábí amọ́nú ọkàn ní ẹ wá ń béèrè pé sẹ́yìn lẹ́sìn bímọ yìí bó tí a ṣe ń fọmọ lọ́yàn tẹ́ ẹ à ń ṣe díẹ̀díẹ̀ báyìí ibà yín ni ẹgbẹ́ kínní tá à ń wí ìsọmọ lẹ́nu kó mú kó lè bá àdákẹ́kọ́ já wọn rétí gbọ́ràn náà kó tún ajọ́mọ tuntun jòjòló ẹ̀jẹ̀ ọ̀run wọ́n ní lárábìnrin kò bá mọ bí ó ti ṣe fún ọmọ ní kínní tá à ń wí yìí o wọ́n ní lákòókò náà lé àwọn tí wọ́n jẹ́ obìnrin bẹ̀ tí wọ́n jẹ́ abiyamọ tí wọ́n ti ṣe abiyamọ rí wọ́n ní ní a bá bẹ̀rẹ̀ sí ní sọ fún pé sọ́ọ̀sì dáyín lójú arábìnrin pẹ́yìn lọ́mọ wọ́n lọ́kọ rẹ̀ náà ń dá sí pé ẹ má fẹ̀sùn búkú kan ìyàwó òun o ọmọ àwọn ni o wọ́n ní lákòókò náà ní a wá wò ó pé ariwo ọmọ tí a pọ̀ jù ipe òsì lè fọmọ lọ́yàn dájúdájú kì í ṣe ìwọ lọlọmọ o wọ́n níbẹ̀ wọ́n ṣe wá pé àwọn òṣìṣẹ́ ti àjọ tá a mọ̀ sí ètùsí alájọ elétò ààbò ti ìpínlẹ̀ Kano tí a ń pè ní isba ní a bá ń nawọ́ pé wọ́n pé ẹ máa bọ̀ ẹ wá bá wa dá sọ̀rọ̀ yìí àwa tá a wà nù ọkọ̀ ẹ ṣàkíyèsí nǹkan kan pẹ̀lú arábìnrin tó jókòó ètò ìtọ́kọ rẹ̀ ọmọ ń kígbe látàárọ̀ àwọn sì ní ọfọ ọmọ ní ntọ́ mọ́mọ́ mu tọ́jú oúnjẹ àyà àwọn obìnrin ipe kò lè fún ipe kí wọ́n wọ́ bá ń dá sí o wọ́n ní ní àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ isba náà tí wọ́n jẹ́ òṣìṣẹ́ elétò ààbò ńpínlẹ̀ Kano ní wọ́n bá bá wọn dá sí pé arábìnrin ọ̀wà fọmọ ni tí wọ́n wí kọ́ ọjọ́ wọn ó rétí gbọ́rọ̀ ìyọ̀n inú ọkọ̀ kọ́tò ọkọ̀ tó gbéra wọ́n ní lọ̀rọ̀ bá di wòmí wọ́ o ní ọ̀bá lè ṣe nǹkan kan fọmọ o wọ́n ní láòkò náà ni a ti wá mọ̀ pé kì í sóun ló bí ọmọ o wọ́n ní ní ọba rẹ bẹ̀rẹ̀ sí ní fi ìbéèrè pò nífupọ̀ lọ́ba bẹ̀rẹ̀ sí ní wò yóríyórí ní ní kí wọ́n sì ń jẹ́jẹ́ o kí wọ́n sì ń jẹ́jẹ́ o kì í sọmọ òun lóòótọ́ òun àtọkọ òun làwọn jọ wá láti ìpínlẹ̀ delta ipe ìpínlẹ̀ delta gangan làwọn fi ṣe ibùgbé ibùjókòó ipe bẹ́ẹ̀ làwọn ti ra ọmọ lọ́wọ́ nọ́ọ̀sì kan nílé ìwòsàn kan ló àṣàbà ńpínlẹ̀ delta lówó tó tó ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náírà nine hundred thousand naira ipe àwọn wá òpá àwọn gbọ́dọ̀ gbé dúró nípínlẹ̀ delta káwọn wá yí ibùgbé àwọn padà sípínlẹ̀ kano ipe kó tó wá di ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àjọ isba tí wọ́n fi kélé òfin gbé àwọn ọkọ àtìyàwó yìí ọ̀tọ̀rọ̀ o ọ̀làwọn ti fa àwọn tọkọtaya ilé àwọn ọlọ́pàá lọ́wọ́ o ọ̀làwọn ọlọ́pàá wọ́n sì ti ń ba iṣẹ́ ìwádìí wọn lọ lórí ìṣẹ̀lẹ̀ náà àbẹ́ẹ̀rí pọkọ sísọ o. ìròyìn tọkọ sísọ míì náà túrẹ́ òótọ́ náà tó kọ sísọ tọ́kàárù ẹ̀yìn pé bolo ti ṣẹlẹ̀ o nípínlẹ̀ wo ni. nípínlẹ̀ eléyìí tá a mọ̀ sí ìpínlẹ̀ delta náà ni ibẹ̀ ni ìròyìn tó kọ sísọ etí ṣẹlẹ̀ o níbẹ̀ mọ̀mọ́ ni ìròyìn ti ń sọ pé ọjọ́ gbogbo ń tolè bẹ́ẹ̀ ni ọjọ́ kan mọ̀mọ́ tó lóhùn. ọkùnrin gèrègánkó adigunjalè kan mọ̀mọ́ rèé o ọ̀sẹ̀ tí ń bọ̀ iná ni ó ṣe ayẹyẹ ìgbéyàwó rẹ̀ ọwọ́ sìnkú tẹ́ o wọ́n yìnbọn pa o níṣẹ́ lọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ tọkọ sísọ so pẹ̀lú báwọn gèrègà ń kó ikọ̀ adigunjalè ẹlẹ́ni márùn kan bí wọ́n ti ṣe lọ digunja àwọn èèyàn lólè ìyẹn lágbègbè kan eléyìí tí wọ́n pè ní ọ̀gáni arele ìyẹn níjọba àbílẹ̀ ethiop nípínlẹ̀ delta wọ́n ní ọgbà báwọn adigunjalè tí wọ́n jẹ́ ikọ̀ ẹlẹ́ni márùn yabo àwọn èèyàn lágbègbè tí mo yìí òun náà wọ́n bẹ̀rẹ̀ sí ní bu o wọn ní ní àyìnbó tí a sì bẹ̀rẹ̀ sí ní kó rìbárìbó gbogbogbò àwọn èèyàn agbègbè náà wọ́n lẹ́yìn tí ó kó tínrín kọ́wọ́ tínrín kẹsẹ̀ rẹ̀ lẹ̀ ìyún àwọn ẹ̀gbọ́n ọwọ́ ẹ̀gbọ́n ọrùn àwọn góòlù kúpà àtàwọn eléyìí tó tún jẹ́ ti nǹkan olówó iyebíye míì wọ́n ń gbà lọ́wọ́ wọn àti àwọn owó olówó iyebíye wọ́n ní ní à gbà lọ́wọ́ àwọn èèyàn o àti àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olówó ńláńlá wọ́n ní nígbà ọ̀dá àyè kan tó lápẹ̀rẹ̀ ó ní àwọn èèyàn tí wọn ò tí ì délé wọn ni a pe àwọn ọlọ́pàá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gàásìmí létí wọn táwọn ọlọ́pàá sì tètè jígìrì sí ìṣẹ̀lẹ̀ náà wọ́n ní a lọ lúgọdẹ àwọn olè náà ní ládùúgbò ọ̀hún náà ni o wọ́n nígbà àwọn olè ọ̀wá jáde pé káwọn ó bọ́ sílé míì nìró ògbọ́n dún tàkò tako wọ́n ní làwọn olè náà rẹpẹtì bẹ́ẹ̀ wọn ò wára rò ní ẹ bẹ̀rẹ̀ sí ní dá ìbọn padà fún àwọn ọlọ́pàá ní ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìtàkùrọ̀ gan láàrin àwọn méjèèjì ìyún ìtàkùrọ̀ gan ìbọn láàrin ọlọ́pàá àtàwọn ikọ̀ adigunjalè ṣùgbọ́n gbọ́ de abala kan òun náà lọ́wọ́ ti àwọn ọlọ́pàá lọ bẹ̀rẹ̀ sí ní dun àwọn olè yìí o wọ́n ní án mú kan balẹ̀ lára àwọn adigunjalè yìí ọta àbọ̀ ba ọlọlẹ̀ orógbìnrà wọ́n ní àwọn yòókù rẹ̀ wọ́n fẹsẹ̀ fẹ́ o ṣùgbọ́n gbà tílẹ̀ ọmọ táwọn èèyàn òròjọ́ ẹni tí í ṣe adigunjalè yìí yan àwọn èèyàn tí ẹ jẹ́ ará àdúgbò wọ́n nígbà tẹ́nìkan ọ̀tajú kan rí ló ní à ibi gbogbo èrò ti pé gbogbo olè tí à ń wò yìí náà ni ìyẹn olè tó ti kú lẹ́ẹ̀lẹ̀ wọ́n nígbà tí ó rí ló ní à ìkan lára àwọn alábàágbé òun larákùnrin kí ló tí wọ́n fi pa wọ́n ní ní tarapòrò ọ̀sẹ̀ tí ń bọ̀ iná ni ó ṣe ayẹyẹ ìgbéyàwó rẹ̀ ìpè kódà gan ó ti tẹ ife ó ti tẹgbẹ́ ìyẹn káàdì eléyìí tí wọ́n fi máa ń pè èèyàn síbi òde ipò ti tẹ́ o ipe kódà gan ó tún tẹ ó ṣe bánà ìyẹn àsíá tí wọ́n máa tẹ̀ tí wọ́n máa ṣe tọ́jà pé wọ́n lè gbé tọkọtaya bẹ̀ tí wọ́n fi máa sọ pé àwọn fẹ́ ṣe ìyàwó tí wọ́n kọ déètì kọ gbogbo àtọ́jọ́ àti gbogbo ẹ̀ bẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ ló ti ṣe o wọ́n ní lárábìnrin níbàámu wọn lọ sádùúgbò wọn ìpè wá gbogbogbò ẹ̀ àìfi rẹ̀ léléyìí tìgbéyàwó rẹ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀ ní òsè bánà tó ṣe rèé ipò wọn ọ̀mọ̀ pàdígunjalè ní ipò nǹkan ti ń ba kẹ́dùn bóun ṣe rókù rẹ̀ ńlẹ̀ wọ́n ní lọ̀rọ̀ bá di bó wòmí wọ̀ ọ́ lọ́dọ̀ àwọn èèyàn pé àṣé adigunjalè òun náà tún dájọ́ ìgbéyàwó sọ́nà ipe lọ́sẹ̀ tí ń bọ̀ ni ó ṣègbéyàwó wọ́n ní nígbà tí ẹni tí wàá ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ delta iyun ẹ̀dáfẹ̀ bright tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé o ó ní tí kì í bá ṣe àwọn ọlọ́pàá tí wọ́n tètè jígìrì sí ìṣẹ̀lẹ̀ náà ó ní níṣe làwọn adigunjalè ń ní à ń ṣe ìtàkùrọ̀ ọ̀bọ̀n yínyìn pẹ̀lú àwọn adigun pẹ̀lú àwọn ọlọ́pàá ìpè gbà tọ́wọ́ àwọn ọlọ́pàá tó dùn wọ́n iná ni ọta àbọ̀n tó bá eléyìí tó kù ìpọ́ta àbọ̀n àwọn ọlọ́pàá òun náà lọ́ba o ìpè àwọn sì ti gbé òkú rẹ̀ lọ sílé ìgbókùpamọ́sí láti lè bá rí dájú pé nípasẹ̀ báwọn ti ṣe rí pa òun ọwọ́ sìnkú àwọn ti tẹ àwọn yòókù rẹ̀ tí wọ́n jẹ́ mẹ́rin yòókù o àbẹ́ẹ̀rí pọkọ sísọ o adigunjalè eléyìí tó ti dájọ́ ìgbéyàwó rẹ̀ sọ́sẹ̀ tí ń bọ̀ ọwọ́ sìnkú àwọn ọlọ́pàá bá ìbọn ró gbìnrà lára rẹ̀ ọgbẹ́ mímì o. ìròyìn tó kọ sísọ náà ló ṣe bẹ́ẹ̀ tó ń dé sétí gbọ̀nyìn ìkànnì fresh one zero oh seven point nine fm abẹ́òkúta náà la wà o níbí làwa wà tá a ti ń da kékeré lókè àníbí làwa tá a ti ń dá bí ẹdun tá a ti ń rọ̀ bí òwe ẹ jẹ́ kí n tún láǹfààní láti ka ìròyìn tó kọ sísọ míì sí etígbọ̀ ẹ̀yìn ara lé o níbo ló ti ṣẹlẹ̀ nípínlẹ̀ wo ni òun náà ló ti ṣẹlẹ̀ nípínlẹ̀ Benue òun náà nìròyìn tó kọ sísọ tó kàárò yìí ló ti ṣẹlẹ̀ o ní í ṣe lọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ tó mọ̀mọ̀ kọ sísọ pẹ̀lú bó ti ṣe jẹ́ pé ṣàdédé mọ̀mọ̀ ni àwọn ikọ̀ tá a mọ̀ sí Fúlàní darandaran òní àyàbọ̀ ìbò ní àyàbọ̀ agbègbè kan nípínlẹ̀ Benue wọ́n ṣekú pa èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ wọ́n tún jẹ ẹnìkan gbé sá lọ wọ́n ní bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ tọkọ sísọ ìyẹn lákòókò táwọn ikọ̀ fúlàní darandaran kan tẹ́nìkan kò tí ì mọ̀ báyìí wọ́n ní ní ayabo agbègbè kan tá a mọ̀ sí gua ìyẹn níjọba àbílẹ̀ ìwọ̀ oòrùn gua ìyẹn nípínlẹ̀ benue wọ́n ní ọgbà bí wọ́n ti ṣe yabo agbègbè yìí nìró òbándú tààkò tààkò lọ̀rọ̀ di bọ́ọ̀lù ọ̀yà mi lódì kọ́lọ́ mọ́mọ́mọ́ o lódì pé bàbá ọ̀mọ́mọ́mọ́ ọmọ náà mọ bàbá mọ́ oníkàlùkù ń sà àsálà fún ẹ̀mí rẹ̀ ṣùgbọ́n ńgbà tí eruku ìṣẹ̀lẹ̀ náà ti ń kọ lálálálá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó lọlẹ̀ tán wọ́n ní ni àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní wá ara wọn o wọ́n ní ńgbà wọn kà á lé ní ìjẹta ìrìn àwọn èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà làwọn ikọ̀ fúlàní darandaran náà ni a ṣekú pa o tó sì jẹ́ pé wọ́n ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ tí wọ́n tó dáná sun àwọn lẹ́kàn wọ́n ní ńgbà wọn tó máa wá àwọn èèyàn yòókù òun náà wọ́n wá rí i pé wọ́n ti jí ẹnìkan eléyìí ti ṣe ọmọ ọdún mẹ́rìnlé ní ogójì wọ́n ti jí gbé sá lọ tí wọ́n sì ṣekú pa àwọn èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tí ẹnìkan eléyìí tó jẹ́ pò ní alága àjọba àbílẹ̀ eléyìí tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí tó ń sọ̀rọ̀ tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé o ó ní níṣe làwọn fúlàní darandaran náà ya bo agbègbè gua ìyún níjọba àbílẹ̀ ìwọ̀ oòrùn gua nípínlẹ̀ benue lójijì ó ní tí wọ́n sì ṣekú pa àwọn èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní kódà gan wọ́n tún jí ẹnìkan gbé sá lọ ó nígbà táwọn rí àwọn fúlàní darandaran ó ní ìbọn tá a mọ̀ sí ak forty seven àti àdá tí ń kọ lálá kọ lálá ó ní ẹni kó wọ agbègbè wọn o onítọ̀rọ̀ wá di ẹni orí yọ òdìlé tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní ka àwọn èèyàn ń pàkọ́ kó tó di pé gbàtẹ́rùkù ìṣẹ̀lẹ̀ tí ó lọlẹ̀ tán àwọn èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà wọ́n ṣekú pa ọ́ tí wọ́n sì jẹ ẹnìkan gbé sá lọ ẹni títún wá ṣe alukoro ìyẹn fún iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Benue òun náà fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ o ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyè ó ní àwọn ọlọ́pàá àwọn ti bẹ̀rẹ̀ sí ní fimúfilẹ̀ fimúfi òkè báyìí o láti lè bá rí dájú pé àwọn fi kélé òfin àwọn fi gbé àwọn kọ̀nọ̀rọ̀ sí kànáńjẹ́gbà àwọn ikọ̀ fúlàní darandaran tí a ń ṣekú pa àwọn èèyàn lágbègbè náà láti ìpínlẹ̀ èbó láti ìpínlẹ̀ benue ẹ jẹ́ kí n tún mú ròyìn míì òun náà tó kọ sísọ bẹ́ẹ̀ lọ́kàárù tó tún gbẹnu tán nípínlẹ̀ ondo nílùú àkúrẹ́ òun náà lélẹ̀ ti ṣẹlẹ̀ o kélé ọmọ ẹ jẹ́ kìlọ̀kìlọ̀ kọ́ máa jẹ́ fáwọn èèyàn tí bá ń gẹrun lé bábà o ẹ̀yin tẹ̀ ń gẹrun lé bábà ilé gẹ̀rígẹ̀rí ẹ̀ máa sọ́ra o arábìnrin kan màmá rèé o arábìnrin wọn tàdédé rí o ìyẹn ò nílùú àkúrẹ́ nípínlẹ̀ ondo wọn máa porúkọ arábìnrin ní fúnmiláyọ̀ káyọ̀dé wọn ní ní abasa dédé rí láyìíká ilé bábà gẹ̀rígẹ̀rí kan níbi títí ń sarun àwọn èèyàn eléyìí tí bàbá ti gẹrun sẹ́yìn sẹ́yìn wọ́n ní ń sarun jọ lẹ́jẹ̀ wọ́n lẹ́jẹ̀ wọ́n ni o èmi ní òfìsè ẹ gbọ́ báyìí wọ́n ní sàdédé ni wọ́n rí arábìnrin kan eléyìí tí a po kọ rẹ̀ ní Fúnmiláyọ̀ Káyọ̀dé wọ́n ní ni a rí ní ṣọ́ọ̀bù bábà kan wọ́n ní ní bá ń sarun àwọn èèyàn ìyọ̀rùn tí bábà ti gẹ̀ gẹ́rígẹ́rí ti gẹ̀ ní bá ń ṣàájọ lẹ́jẹ̀wọ́n lẹ́jẹ̀wọ́n ní ń ṣàájọ sínú àpamọ́ kan wọ́n ní ọgbà abẹ́nìkan ti ṣe tajú kan rí arábìnrin yìí pé níjà ọ́ challenge bí àṣà àwọn iléèbó ipe arábìnrin èmi ló ń ṣe ń bẹ̀ ń tó fi jẹ́ pé ran àwọn èèyàn tí wọ́n ti gẹ̀ ń lé bábà ní ṣọ́ọ̀bù bábà lọ́ ń ṣàájọ wọ́n ní lárábìnrin bá ní fi tiẹ́ ṣe tiẹ́ o wọ́n ní lọkùnrin bá tún súnmọ́ pé irú àwọn èèyàn tí wọ́n ti gẹ̀ ń lé bábà lọ́nsà àjọ lẹ́jẹ̀ wọ́n lẹ́jẹ̀ wọ́n yìí èmi ló fi ṣe wọ́n nígbà tí òríkọ́ gbọ́n tó ń wí lárákùnrin ibà fìgbè ta pé ìbò sí ará àdúgbò ẹ wá wo obìnrin yìí o irun àwọn èèyàn tí wọ́n ti gẹ̀ ń lé bábà gẹ̀rígẹ̀rí ní mọ̀ ń ṣàjọ èyí mà léwu wọ́n ní làwọn èèyàn náà bá ń tú jáde ní kẹ̀tìkẹ̀tì ní kẹ̀tìkẹ̀tì pé èmi ló wíhun wọ́n ní lọ́pọ̀ èrò ní abá ti pọ̀ lé ẹ lórí o làwọn èèyàn náà bá ń béèrè lọ́wọ́ rẹ̀ pé èmi lọ fẹ́ fi ran àwọn èèyàn ṣe tí wọ́n ti gẹrun nílé bábà tó ń ṣàjọ wọ́n nígbà tọ́wọ́ àwọn èèyàn dun arábìnrin dáadáa ìgbájú ìgbámú ti kẹ́ríkẹ́rí bá ròde ẹni tí ó gba ojú rẹ̀ ẹni tí ó jà ń pọ́npọ́ ẹni tí ó jà ń kùmọ̀ àtàwọn tí ó jà lè kánná wọ́n nígbà náà lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ sókè dáadáa ipe kí wọ́n sì ń jẹ́jẹ́ o ipe bàbá kan ni wọ́n á máa pó kọ bàbá ẹ̀ ní Michael Ọmọláyọ̀ ipe bàbá ẹ̀ lọ sọ pé kóun lọ wá irun wá ipe kambi ambasile tẹ̀ ló ń dọ́dọ̀ bàbá ìkọ̀bádà ipe ńgbà wọn béèrè pé kí n bàbá ní ọlọ́wọ́ àrùn èèyàn wá sí tọ́wọ́ ajẹ́rùn èèyàn lóníranran táwọn ètí àwọn èèyàn àwọn òtí ẹ̀ èèyàn tó ti gẹrun lé bábà gan tọ́wọ́ ń wọn jọ lẹ́jẹ̀ wọn lẹ́jẹ̀ wọn kí n bàbá sọ pé ẹ̀fìrún ṣe sí èsè pé ẹ̀fì wọn ni bàbá Michael Ọmọláyọ̀ tí í ṣe babaláwo yìí lọ irun àwọn èèyàn wá bábà kó wọn ti ṣàjọ kó kó wá ọmọ tó wà bàbá òun ti gbé káàkiri láti bí ọdún àwọn èèyàn ọ̀dọ̀ bàbá òun fóun para ọmọ òun ọ̀yá ara rẹ̀ ọ̀dá láti bí ọdún mẹ́jọ ipe ìgbà tóun wá gbé dọ́dọ̀ bàbá Michael ọmọláyọ̀ tí í ṣe babaláwo lọ́wọ́ á ní kó lọ wá irun àwọn èèyàn wá nílé bábà ipe bòun bá ti wá wá lòun ó fi ṣe nǹkan tí ara ọmọ òun ó fi yá o wọ́n ní làwọn èèyàn bá tún kó ìbọn bòbò ní afẹ́ lè na arábìnrin pa o ipe ayá máa máa wọn nìṣó ń lé bàbá tó ń sọ yìí wọ́n ní àwọn èèyàn wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ba ilé ń jẹ́ o débi pé wọ́n fẹ́ẹ́ dáná sunlé ṣùgbọ́n ẹni tọ́wá jẹ́ olórí agbègbè òun ìyàn ládùúgbò òun òun náà lọ́ọ́ dá wọn lọ́wọ́ kọ́ ipe kí wọ́n mọ̀ dáná sunlé ipe ń gbà wọ́n ti rídìí òótọ́ ebi bàbá tó sọ ipe òun ló èèyàn wá rèé wọ́n ní làwọn èèyàn ní wọ́n bá ní ìdájọ́ òdodo gbọ́dọ̀ wáyé lórí ìṣẹ̀lẹ̀ ni o wọ́n lẹ́ni tí wàá ṣe olórí agbègbè òun ni wọ́n wá mú arábìnrin òun tó ń ti bàbá Michael ọmọláyọ̀ bàbá ẹni àádọ́rin ọdún wọn pé o seventy year old wọ́n ní ní abakan lọ sí ààfin ọba àti dèjì tìlú àkúrẹ́ ipe kí ọba àlàyé náà bá wọn dá sí o ẹni tí wàá ṣe ọba àlàyé tìlú àkúrẹ́ ìyún dèjì tìlú àkúrẹ́ iná lọ wá pe àwọn ọlọ́pàá o ipe káwọn ọlọ́pàá kí wọ́n wá fi kélé òfin gbé arábìnrin o àti bàbá àgbà ẹni àádọ́rin ọdún seventy year old tí a jọ sùn pàǹpápọ̀ tí a jọ ń sarun àwọn èèyàn nílé bábà gẹ̀rígẹ̀rí o àbẹ́ẹ̀rí pọkọ sísọ o. ẹ̀yin èèyàn wa mo ti ka àwọn ìròyìn eléyìí tó kọ sísọ lọ́kọ̀ọ̀kan èjèèjì sí létí àkókò nìyí tẹ́ bá a bá a láǹfààní láti bá a dá sí àwọn ìròyìn tó kọ sísọ tí mo ti ka hàn àwọn ojú òpó nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa eléyìí tẹ́ mọ̀ láǹfààní àti pèsè náà ní zero eight zero three three two two ten seventy nine àti zero nine zero seven eight zero zero ten seventy nine. hello ẹ káàsán. ẹ káàsán sir ọba tẹ́rù kọ́ ẹ̀. ọba tẹ́rù láti nàró ó kọ sísọ. ọkọ. ìjẹ́kú alọ́sàn ló kọ sísọ ṣùgbọ́n èyí tó kọ sísọ tí mo fẹ́ sọ ń pa ẹ̀ lẹ́ni tó fẹ́ ṣègbéyàwó tó ń lọ digunjalè tí wọ́n hmm. pa ṣe é rí i pé ọlọ́run ló fẹ́ kí ló ní kí obìnrin yẹn má lọ jìyà hmm. àwọn obìnrin àbí kan ṣọ́ra wọn báyìí o tó bá yẹ pé kò ṣe pé àṣírí tú wọ́n pa á sìn olè ní ìbálò fẹ́ǹtì bá máa jọ́kọ̀ olè. àkéèkà. àti àwọn tó jí ọmọ gbé ní ìpínlẹ̀ kan tó lọ ìpínlẹ̀ delta tó lọ sí ìpínlẹ̀ míì. wọ́n lọ ra ọmọ yìí ọlọ́run ló mú wọn àwọn tọkọtaya kò sí sọ ẹ ṣeun ẹ ṣe ẹkú ètò. ẹ ṣeun. ìròyìn tọkọ sísọ náà lẹ́ ń bá wa dá sí ìkànnì fresh fm abẹ́òkúta lẹ ti ń láǹfààní àti máa gbọ́ wa. hello hello ti wà ń bẹ̀ ẹ̀yin rédíò yín lẹ̀ ẹ̀yin rédíò yín lẹ̀ ẹ̀yin èèyàn wa wọ́n létí ògbéjì kẹ́ ẹ tó pè wá ẹ mọ yín rédíò yín lẹ̀ tàbí kẹ́ ẹ sún kúrò ń di rédíò yín pátápátá ẹ lè mọ gbọ́ ara yín nu rédíò kẹ́ ẹ tún fẹ́ gbọ́ ara yín lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀lọ́. ẹ̀lọ́ ó kọ́ sí sáàrọ̀. ó kọ yín àti peter ẹ̀ ti ń pè. orúkọ mi ni mi ti lálẹ́ yẹn. láti. láti business university. à ń gbọ́ yín o. ó kọ sí sọ̀rọ̀ eléyìí lágbára ó lè olè ọlọ́lọ́kọ́ dáṣì rí ẹ̀ tú ẹ́ ọlọ́run lè dìbàdì kó ṣàánú wa o ẹ kú ètò. ètò ni ẹ o. ìkànnì fresh fm abẹ́òkúta ìpè kan tó ti wọlé. hello. ìròyìn tó kọ sísọ náà lè ń bá a dá sí. ó kọ sísọ. ẹ̀ka sùn ẹ̀yin rédíò yín lẹ̀ orúkọ mi ni ọlálẹ́kan ọláwálé. à ń gbọ́ yín. ohun tí mo fẹ́ dá sí ni arábìnrin tí tó jìmọ̀ gbéyàwó tó ń onírun o. Hmm. ọlọ́run á máa wà pẹ̀lú wa o gbogbo orun onírun tó bá rí yẹn kó níṣẹ́ á tún lọ fi wọ́n ṣe wàhálà á tún lọ dá wọn yẹn sí wàhálà hmm. a ò ní rí wàhálà o ó kọ sísọ o bóyá ká máa ka ẹ ní ìròyìn tọkọ sísan lẹ̀ fún tọ̀sán tòní ẹ jẹ́ kí n máa dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa tí wọ́n jẹ́ kó ṣeé ṣe lọ́sàn tòní àwọn lọ́wọ́ bọ́tìn wa ìyún dj lovelat àti àti ọmọ fọlárìn tí wọ́n ti ń tẹ̀ tẹ̀ fi ń láǹfààní àti máa gbọ́ mi kètèkètè ńlá tẹ̀kan lórúkọ aláṣẹ àti ìgbìmọ̀ olùdarí ìkànnì tá a wà yìí ọ̀nà lèmi Túndé Hamzat bàbá àwọn ọmọ léńjeléńje ni mò ń dágbére fún yín lórí ìròyìn tó kọ sísọ fún tọ̀sán tòní pé ìpàdé wa ó tún di ìgbà tá a tún pàdé bí adùn bí oyin ni. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà ẹ̀yin olólùfẹ́ fresh fm nàìjíríà ẹ̀yin gangan ní pàtàkì ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa lóòrèkóòrè láti wá máa gbádùn wa síwájú sí ní gbogbo ibi tẹ́ ẹ bá ti wà ẹ kọjá lọ sí google play store láti ṣàwárí àtẹ fresh fm player kẹ̀sì gbà sórí fóònù yín lọ́fẹ̀ẹ́ ló bá tán ìjẹmùkẹ́ ló kù kẹ́ máa tẹ́tí sí fresh fm ìbàdàn fresh fm abẹ́òkúta àti fresh fm adó-èkìtì lórí àtẹ kan ṣoṣo gbogbo ń tẹ́ fẹ́ gbọ́ lójú kan ló wà àwọn ètò àgbọ́dúnú tó tún kọ́ni lẹ́kọ̀ọ́ ìròyìn orin àdídùn àṣà ìṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé àti kọjá lọ sí google play store kó o sì gba fresh fm player sórí fóònù rẹ lọ́fẹ̀ẹ́ o ti mẹ́nu bẹ̀nù èyíkéyìí ìkànnì fresh fm tó bá wù ọ́ lọ́ọ́ máa tẹ́tí sí lórí àtẹ fresh fm player ìyẹ̀wò báyìí kó o sì gbé wa sórí òṣùwọ̀n àwa fún yípo ọjọ́. That's your most to dance. Oh, Baba dance, it's time for you to dance. Regardless what they say, you are my hero for life. Your sacrifice I notice. It's time for you to dance. We celebrate the struggle. I can see myself in you. In every steps I take, I can see myself in you. In every moves I make, we celebrate your struggle. Oh yeah, shake, shake, shake your body.

Remember all the lessons you gave to me, Papa. But it's time for you to dance. Put on your dancing shoes and let me hold your hands with the big smiles on your face. We celebrate your struggle. Oh yeah, shake, shake, shake your body. mọ̀ ó kilẹ̀ falafala ìdẹ́gbẹ̀gbẹ̀ rédíò gbọ́ bó ṣe ń dún sétí bíi húfà.